láàárọ̀ ni. Tabe, kìtàbù al-ghusl lábẹ́ báàbù tí ń sọ fúnra wa nípa ìwẹ̀. àbí nígbà kìtàbù tí ń sọ fún wa nípa ìwẹ̀ báàbù tá a máa wá káwọn máa jẹ́ ọ̀rọ̀ nípa ẹnu yíyọ àti ìfa omi súnmọ́ níbi jẹ́nẹ́bà ipò wo làwọn eléyìí wà nínú jẹ́nẹ́bà. a rí wípé nínú àwọn sípáàtì lògóòsì lérè tí a ti kà sẹ́yìn bá ti ń wọ ìwẹ̀ jẹ́nàbà jẹ́ pé wáyé pé a ó kọ́kọ́ ṣe àlùwàlá ṣáájú ká tó wá di wípé a ó máa tẹ̀síwájú níbi ìwẹ̀ níbi eléyìí bí àlùwàlá yìí ibẹ̀ ni ẹnu yíyọ wà ibẹ̀ ni fífa omi símú wà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà a rí i pé àsìkò táwọn wọ jẹ́nẹ́bà lọ́wọ́ náà ní gbogbo ẹ̀ wáyé ni wọ́n fi sọ wípé báàbù ni mọ̀dùmọ́dọ́ wọ̀lì ìsìnṣáàkú fèlì jẹ́nẹ́bà a rí fèlì jẹ́nẹ́bà náà lè ti wáyé. sáradà àti sàbẹ́ kà lọ́wọ́ yìí pé hadathana umar bin hafs bin giya qal hadathana abi hadathana al-amash. قال حدثني سالم عن كري عن ابن عباس رضي الله عنه حدثتنا ميمونة أبا عبد الله بن عباس نقول أبا يمسون وأن حدثتنا ميمونة وأن يا ميمونة àwọn ni wọ́n sọ àdìsí yìí fún wa pé ìṣẹ̀lẹ̀ yìí àwọn ni wọ́n sọ fún wa ọ̀dọ̀ wọn láti gbọ́. wọ́n ní kọ́ọ̀lù olùkọ́ọ̀lẹ̀ ya mìíràn sọ wípé sọ̀bátìrì nàbí sallallahu alaihi wasallam gúfìlà ó ní mọ́dá gúfìlà ẹ̀kọ́ gúfìlà ní ìwẹ̀ àbí àbá ní rí fàtí gọ́ inú hùnà bí máa na máa àlùgúfìlì ìmáàlù mọ́dá máa àlùgúfìlì ó ní táàfin wẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́bà wọ́n ní yàrá yìí ni ó ní ìwẹ̀ táàmà fi wẹ̀ pọ̀ dàá fún ànábì sallallahu alayhi wa sallam fa afrọ̀gọ́ iyẹ́mí ni ìyí aláyàfáàrí yìí ànábì wá da omi pẹ̀lú ọwọ́ ọ̀tọ̀ ọ̀dà sí tó yẹ àlàáfíà nǹkan ó fi ọwọ́ ọ̀tún wẹ̀ tòsì ó fi tòsì wẹ̀ tòsún. bàbá kẹlà ń mà ọ wá méjèèjì nù dáadáa túmà lẹ́yìn ìgbà tó fọ̀ ọ́ tán ẹ̀rí <clears throat> lẹ́yìn náà wọ́n fẹ̀lẹ̀ fàrùjá ó sì sọ wá pọ̀ abẹ́ ìyẹn ni pé ìsọkọ̀ sáájú ni kọ́kọ́ fọwọ́ asọ́mọ́nà ń lò ní kíkọ́ fọwọ́ yẹn ìlera ara wa ni ìṣeéṣe àwọn nǹkan tó lè kópa lára bá wa abẹ́ wa ó lè wà lọ́wọ́ ńgbà náà ìgbóngbà tó pọ̀ lákọ̀ọ́kọ́ yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn o. yóò kú òun bẹ́ẹ̀ àwọn nǹkan wọ̀nyẹn yóò sì máa kú òun bẹ́ẹ̀ ayẹ́sẹ̀ wá ti kí ni o ayẹ́sẹ̀ wá mú lọ sí abẹ́ wa láti lè fi fọ abẹ́ wa. ọ̀nà sọ́mùnà bákan náà lẹ́gbàá tó fọ abẹ́ náà tán kọ́ọ̀lá bìyẹ́nì ilẹ̀ àrùn kọ́ọ̀lá bìyẹ́nì ilẹ̀ àrùn abẹ́ nìkan onílẹ̀yìn náà ó wá sọ wípé bìyẹ́nì ilẹ̀ àrùn pẹ̀lú pé ọwọ́ rẹ̀ sì wà ní ilẹ̀ fàmásà á di turọ̀d ó wá fi ọwọ́ yẹn ó fi jẹ́ kíni ọ̀rọ̀ fi gbo ilẹ̀ ó fi ọwọ́ yẹn gbolẹ̀ fún màgọ́sẹ̀lẹ̀ ọmọ lẹ́yìn ìgbà tó fi gbolẹ̀ pẹ̀lú yẹpẹ̀ tó wà ń bẹ̀ yẹn ó fi fọwọ́ lẹ́yìn náà ó wá fọ̀ dànù lẹ́yìn ìgbà tó lè tán tó bàtà mádùmádọ́ lẹ́yìn náà ló wá fi omi fẹ́nu ó ṣẹ̀ṣẹ̀ wá yọ nínú wà táǹkìákọ̀ ó sì fa omi símú lẹ́yìn náà tòmọ̀ àkọ́tẹ̀lá wájú ẹ̀ lẹ́yìn náà ó tún fọ ojú ẹ̀ tòmọ̀ àfáàbẹ̀ ara ara lẹ́yìn náà ó da omi sórí tòmọ̀ tànáhà lẹ́yìn náà gbà tó parí àwọn eléyìí ó sì wá kura kúrò láàyè ibi tó wà díẹ̀ fàkọ́tẹ̀lá kọ̀dà mẹ́yìn ó wá fọ ẹsẹ̀ ìyẹn ni fúngbà tó ti wẹ gbogbo oríkèéríkè jẹ́nẹ́rà tán ẹ̀rí pé wọ́n ra ṣọ́ọ̀tì àwọn ibìkọ̀ọ̀kan bí wọ́n dápọ̀ àwọn ibìkọ̀ọ̀kan ṣùgbọ́n wọ́n sáà ti dé yìí pé ìgbà tó parí àlùwàlá àdàmì sí orí tó gbogbo ara ha ara kù ibi tó sí yẹn àwọn rí i pé ibi tó sí yẹn nígbà náà tí wà tí a rí pé ilẹ̀bẹ̀ yóò ṣe kíni ilẹ̀bẹ̀ yóò tù sí ìṣe pọ̀sọ̀pọ̀sọ̀ ó ara kù ní ẹ̀gbẹ́ ẹ̀bẹ̀ díẹ̀ ọwọ́ síbi tó ro díẹ̀ màgá hmm? sọ̀lá kọ̀dà náà yìí ó sì ti wá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì lẹ́yìn ìgbà síbẹ̀ tán tó ma ó ti abìnrin bíi lẹ́yìn náà wọ́n wá fún ànábì ní ankasifu kanjọ́ náà láti lè fi nù ara wọ́n sì gbọ́ fàlámiyé bí a eh, wọ́n sì gbọ́ ankasifu náà bìmánà lámúyẹ́mùsá àpàtì dáfà wa Ibn al-Hajar al-Asqalani bí wọ́n ti mọ́ ni wọ́n lámúyẹ́mùsá ló kò fi nà ara níjọ́ náà bẹ́ẹ̀. Bàbá èlò níbi àdéhùn yìí, a rí pé ń jẹ ọgbà ẹlẹ́ta tí ń bá bọ̀ náà tẹ́lẹ̀. Àwọn àbáà ni mo jáde bíi pé wọ́n fẹ́ fi pàápàá jùlọ pẹ̀lú bàbá ìmọ̀ Bukhari tí wọ́n ti fi ṣe báàbù àkọ́lé ọ̀rọ̀ pé báàbù alimadumadu wàlí ìsìnṣàkó fèlì jẹnẹba pé ká lọ́mọ ipò tí ẹnu yíyọ àti imú fífín náà wà látara pé wá fẹ́ wẹ̀ jẹnẹba ṣé ara jẹnẹba ni àbára àlùwàlá àwọn àbá ni ara àlùwàlá ni torí páàdì kó kọ́kọ́ sí ṣáájú ni. ilẹ̀ títà bá tún wá ń wẹ̀wẹ̀ lọ tí a kò wá kà sí wípé a gbọ́dọ̀ yọ ẹnu náà níbi ìwẹ̀ lọ́tọ̀ a gbọ́dọ̀ fún imú náà lọ́tọ̀ wọ́n ní ìyẹn òkú ṣe wájìbì fún wa wọ́n gbàtà sí pé kí ni o nígbà tó yẹ pa sí kúkú ṣe níbi àlùwàlá tẹ́lẹ̀ nínú pé káyàtà àpapọ̀ mọ́ ọ̀rọ̀ wẹ̀ wọ́n ní rárá ní kìí ṣe ọ̀rọ̀ wájìbù àlùgòkè kìí sì ṣe ọ̀rọ̀ imú fífi náà lẹ́sà ní wájìbì agbẹ́dọ̀ yọ ẹnu nù náà ìwẹ̀ lásán la fẹ́ wẹ̀ rárá o ṣùgbọ́n látara yí pé takọ dámọ̀ ó àlùwùdù àlùwàláwò kà á díẹ̀ ilẹ̀ ẹnu yíyọ àti mú fífín òun bẹ níbi kí ni o ní àbẹ́rì àlùwùdù ń bẹ níbi oríṣiríṣi àlùwàlá eléyìí tí a ó kọ́kọ́ tì ṣáájú. bákan náà àdìsí mi náà wà tó yẹ pé ara eléyìí náà ni wọ́n pe báàbù tiẹ̀ ní báàbù mọ́tò lè yẹrí ìtura ìtọ́kùnà à ń kọ́ nínú kàtà àti náà ní ṣùgbọ́n àbámọ́ tó fò náà ṣe báàbù níbi pé eléyìí ní báàbù fífi ọwọ́ wa nulẹ̀ hmm? mọ́tò lè yẹrí ìtura káfí ọwọ́ nulẹ̀ à ń kọ́ ọwọ́ náà ọba àlè ọba àlè mọ́ dáadáa. nínú àdìsá lókè lẹ́ẹ̀kan náà wọ́n sọ fún wa bàtà ànábì kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọkọ̀ fọwọ́ lẹ́gbàá tó fọ́ tó fọ abẹ́ bàtà wàá fọ abẹ́ tán ó sì wàá fọwọ́ yẹn ṣèkéyìn o ó sì wàá fọwọ́ yẹn gbúlẹ̀. ẹ rí i pé téèyàn bá kíyè sára ní àwọn ààyè tí máa sábà rùn lára tó bá ti pẹ́ tó ẹ̀ bá làágùn sí kódà ọ̀bá làágùn sí náà gbà míì téèyàn bá fọkọ̀ ojú kan ọwọ́ kan ibi ojú tí èèyàn fi ń yàgbẹ́ ó sì ti kórùn kódà àwọn pàlàpolo abẹ́ gangba mi ní àwọn òórùn òógùn mi ní àwọn akẹ́kẹ́ tí olè máa rùn ló bá yẹ pé abíyẹn lòmí tó bá sí abíyá sókè báyìí lè máa rùn yìí tó pààyè ibi tó ògùn tuntun ni tó ògùn wà ní. ẹ̀yin o wo wọ́tọ̀ wọ́tọ̀ látàárọ̀ sílẹ̀ bí sí bí tí wù kórí tó bá da alẹ́ tó bá gbá aṣọ òun tó bá gbé ohun ti lórí tó yẹ máa rùn bí tí wù kórí torí gbọ́dọ̀ ti dá wa náà nìyẹn ilẹ̀ ń tẹ́wà sọ wípé bí ìsàlẹ̀sàlẹ̀ ibi tó wà ń bẹ̀ yẹn àwọn orun kan mọ̀ jáde lẹ̀ kó wá máa máa bá àrùn ànábì wa fọwọ́ yẹn ti kíni yóò kọ́ fi gbolẹ̀ bákan náà àwọn jáǹtì kan náà lè ti ilẹ̀ mọ́ ọwọ́ àwọn jáǹtì kan náà lè wà ń bẹ̀ kó wọ́n bá lè kó ìnira bá wa lè à ń kọ́ ọba lè má dáadáa sáńdà sì ní àwọn àlùbáyé pé àdàtàná Abdullahi bin Zubair al-Umaydi qala àdàtàná Sufyan qala àdàtàná al-Amash as-Salimi

bìyẹ́dì ọwọ́ rẹ̀ náà lè fọ́ tòmọ̀dánlá tàbí àhìtọ̀ wọ́n lọ́wọ́ á fi ọwọ́ yẹn ó fi gbó ògiri iléèwẹ̀ báyìí tòmọ̀gàtàrà àlẹ́yìn náà ọwọ́ àfọ̀ ó fi hàn pé kìí sẹ́ẹ̀ kan báà wàá ti gbó lẹ̀ wọ́n lẹ táìsì mọ́ ilẹ̀ ẹlẹ́nu ọ̀fẹ́ má lè rí iye pẹ̀kẹta nínú bẹ̀. àwọn àbá ni aola tọba arọsẹ tó má náà tọba arọsẹ tó dáa náà fìfọ ọwọ́ yẹn náà tó jù má. àwọn tó ọkọ bá kẹ́mi pé iye pẹ́ sì wà níbi orí táìsì yẹn náà fọwọ́ gbobi táìsì yẹn náà torí pé pẹ̀yẹ gẹ́gẹ́ ló má ọwọ́ ju gbogbo àwọn nǹkan yòókù yẹn lọ. ثم توضع عليه بتاع النبي فو إليتا النبي صلى الله عليه وسلم توضع أو دعاء للصلاة النبي وصل ولا بعد ما صار ولا فونه أصلا إليتا lọ́lọ́ àwọn afáà pé àlọ́lá fún un á mà sì sẹ́ńgbẹ̀ náà tàbí pé àwọn afáà kan sọ pé pẹ̀lú tó sọ yẹn pé ó sì sì sẹ́ńgbẹ̀ yẹn. abákan a sì lè dá ẹsẹ̀ nìkan dúró ká parí gbogbo àlọ́ aláyòókù débi ẹsẹ̀ nìkan tá a dá dúró ká wá parí yẹ ká bá parí yẹ àìsàn wá san ẹsẹ̀ pẹ̀lú àdìsẹ́ ilé ta kọ́ kàtàkì nísìnyí náà ọ̀tá kúra wọn pàlámà fáwàgbà ní gúúsùlù i ẹ̀rì pẹ̀lú ní ìsìn náà ó ní pàlámà fáwàgbà ní gúúsùlù i lẹ́yìn ìgbà tó wá parí gbogbo òwò ẹ̀yáyá rọ́tẹ̀lá rí jìnlẹ̀ yìí ó sì sọ wá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì ìyẹn ló kásẹ̀ rẹ̀ ńlẹ̀. mo rò pé ẹ àdìsí ló padà jẹ́ ẹ̀rí fún àwọn tí wọ́n sọ wípé ẹsẹ̀ náà làmẹ́rin wọn fọ bẹ̀ yóò pé yóò da ẹsẹ̀ dúró kò ní sí ìfọ ẹsẹ̀ nígbà tó bá ti gbàlùwà látàn torí pé pẹ̀lú àwọn táàmù eléyìí wá ń bẹ̀ àwọn sọ wípé tàwádọ̀ àwùjọ olùsọ̀rọ̀ àpẹtẹ́ bá sọ̀rọ̀ lá fún ìran ọgọ̀rọ̀ fún ẹsẹ̀ náà mo rò pé ṣùgbọ́n pẹ̀lú àdìsí ó jẹ́ ẹ̀rí pé hàn tàwádọ̀ àwùjọ olùsọ̀rọ̀ àti yẹn kò túmọ̀ sí pọ́ parí gbogbo ẹ̀ torí pé níbi àdìsí kan yìí náà ó padà mú wáyé pé lẹ́yìn ìgbà tó wá parí ìwẹ̀ o ẹ̀rí fàrà máa fara ọ̀gbà mi ń gòsìlè ìgbà tó rọ́fẹ́ la dìgbére ó sì sọ wá fọ ẹsẹ̀ tó dá sí tẹ́lẹ̀ tí o ti ṣe kí ni o tí o ti fọ nígbà tí ń wẹ̀ lọ. àdìsí yìí náà tó ń sọ kẹ̀kíyà bá a ti ṣe kí ni bá a ti wẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́bà níbi ó sì ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún wa. eléyìí ẹ̀rí pé ntọ́fẹ́ mú jáde mẹ́kọ̀ọ́ láti sọ ẹ́ kàkà yìí ntọ́fẹ́ mú jáde mẹ́kọ̀ọ́ ní sókí fún wa òun náà ni ká mọ pàtàkì wípé tá a bá fọ abẹ́ wa tán a gbọ́dọ̀ tún fọ ọwọ́ yẹn nù dáadáa kó tó di pa máa fi sàlùwàlá. ẹ̀kọ́ lè léyìn fún anú flam ọ̀tọ́ ilé ìtìtàn ọ̀dọ̀ fẹ́ sàlùwàlá fọ ọwọ́ yẹn nù kó tó bẹ̀rẹ̀ àlùwàlá. tó bá jẹ́bi tí yẹ̀pẹ̀ wà ń lọ dáa jù ká fi yẹ̀pẹ̀ fọ́ tó bá ti yẹ̀pẹ̀ wà wọ́n fẹ́ fọ́ nù koríko má kọ̀sà bẹ̀rẹ̀ àlùwàlá ń náà. eléyìí ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wa ẹ̀sìn tó ṣe kẹ́ni o ẹ̀sìn tó ní ìmọ́tótó púpọ̀ ẹ̀sìn wa ló ní kẹ́ni o ló ní ìmọ́tótó jù ó fi hàn pé mùsùlùmí èsì kẹ́ni o mùsùlùmí ò kì í ṣe ọ̀bùn kákìí sára wa bó ti ní lẹ́gbẹ̀ẹ́ inú mọ́sálásí kọjá sí pé gbogbo ìgbà ni ọmọ jẹ́ oríṣẹ́ ẹ̀ka ìmọ̀ ìlú gbogbo ìgbà aṣọ ọmọ ọrùn agbọ̀dọ̀ kíyèsí láti wá sí mọ́sálásí gbogbo ìyá ọtí ọmọ ọrùn abẹ́rẹ́ ọ̀bàtà lánà àmẹ́ kọ́nà kí ó síjú àmẹ́ wò wá kó fún wa ní àgbọ́yọ̀ ọlọ́run ó sì jẹ́ kí lílo rọ̀ wá lọ́rùn abẹ́rẹ́ àwọn ọmọdé ọ̀nà níbọ̀ yìí kọ́lọ́n kó ṣe ní rọrùn fún wa kọ́lọ́n kó jọba aláìka láfíà o kọ́lọ́n mọ́jọ wọn gbà lẹ́yìn wa o kọ́lọ́n mọ́sí jẹ́ káwa náà gbà lọ́wọ́ lọ́wọ́ mọ́jà gbà níbi tí ọ̀tẹ̀ wa lọ́rùn ìjà gbà pẹ̀lú tí yóò máa dùn mọ́ wa jẹ̀rẹ̀ àmọ́ ti yà rahman rahim wa gbà níjẹ̀sìn fún wa kọ́lọ́n kó gbà níjẹ̀sìn fún wa Mm-hmm.